vedere fanno la gente Papa, I feel the fan of legend. Osuma obi mani kotu funya se kobu sanje funya bako eh. Amu ya bebi amudui. Ube wusanke nye possible. Anzu Professor Mensai, I am Carol Vabra. I'm in for one coach oh. you in Rasen. I'm in coach your baby. If you are you one, I am to you. I am it If you are you one, I'm it to the coast. Kojo. Dema con su pata, ma coja pata medi adɔpa magye nkɔtɔ mayɛ galamse enti ɛnkasa yɛ wo me islebo ɛyɛ nyamea na wɔpepa me ne sie nyinaa ɛna wɔde sidi ɛhyɛ mafo moma wo ɛka ne a wayɛ nyinaa na wabeba nidisio wɔdɔne ne si sidie e bɛdɔ Donald Porter. Ghana up.